القهار قيوم السماوات والأرض خالق كل شيء الفعال لما يريد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله المبعوث بالهدى وبدين الحق ليظهره الله على على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله يقول الله عز وجل في القرآن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون عباد الله تزداد ولهم بين دعوة ودعوة لا تبدأ ذلك أم وما جيّا ó dá wa oníkàwọ̀ wáyé ní ìgbà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam aṣíwájú fún gbogbo ọmọ anabi Adam lọ́jọ́ gbẹ̀dà al-qiyama òpin àwọn anabi àgbìránṣẹ́ anabi sọlọ wọn bá sàlẹ́sà láàrin gbogbo èèyàn pátákà àfà tó tún wá sí ìjọ rẹ̀ ní khayra ummatin ukhrijat lin-nas ìjọ tó lóore jù tọ́lọ́wọ́n bá kó jáde yọ sí àwọn àmì èèyàn nítorí kíni تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كلمة قرآن لا تسدادا كلمة قيبة لكما كين أسجل تقبلون وبابلوا دودو dájúdájú ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa onani al-Qahhar ọba tó borí gbogbo nǹkan ọba tó fi gbé kò sí ntagbara yọ̀ọ̀ká ọba tí ìsìn bọ́ba ti ti fẹ́ ọba ṣe yóò tí ẹnìkan ò lè ká lọ́wọ́ dè ẹnìkan ò lè dá dúró láti ṣe tọ́ba fẹ́ ṣe gbogbo tí ọlọ́run ọba bá fẹ́ ṣe ṣíṣe ní nǹkan náà máa jẹ́ báwọn kan bá lọ́ọ́ fún tí wọ́n lẹ́bi àpòpọ̀ tí wọ́n kóra jọ pé tí ọlọ́run ọba fẹ́ kọjá sísẹ kò ní í tẹ sísẹ lọ́lọ́run ọba máa ń tẹ olùwọ̀n máa ń tẹ. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd. ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dáwà ó gbé àtàwọn balẹ̀ ayé ọ̀tún àti òsì ilé ayé iwájú àti ẹ̀yìn ilé ayé òkè àti ìsàlẹ̀ ilé ayé òsì ibi tí ọlọ́run ọba kò sí àdánwò bá àdánwò yìí ó lé kálukú ká àárín kápá mẹ́sì àti kọjá pé gbogbo ibi tá a bá dé náà wọ́n sọ ikú àdánwò yìí tó ti débẹ̀ ibi tá a ti sá àpọ̀ lọ́wọ́ rẹ̀ ibi tá a lá ń sá lọ. ọwọ́ rẹ̀ náà là tún kó sí àdáwò yìí bẹ̀rẹ̀ sí eré bí àwàdà láti orílẹ̀-èdè China níbi tí wọ́n ń pè ní Wuhan àdáwò yìí yọdún bẹ̀ wọ́n ní coronavirus wọn náà làdáwò yìí jẹ́ wọ́n tún fi àdàpé rẹ̀ ipò ní covid 19 àdáwò yìí bẹ̀rẹ̀ sí eré bí àwàdà wọ́n ya àwọn èèyàn ọ̀sánú ẹni kankan ó ju agbára gbogbo lọ ọ kó láti bẹ̀ ọmọlélẹ́ South Korea ó sẹ̀ka ń bẹ̀ ọgbẹ̀mí àwọn èèyàn lọ ọgbẹ̀mí àwọn èèyàn lọ níbẹ̀ jàǹkìrẹ̀rẹ̀ Japan ọ̀sánú wọn bẹ̀ ọlọ́ọ̀lẹ́dá wa ó tún ní kí àdáwò yìí báyìí ó gbéra pa. kọ́kọ́ orílẹ̀-èdè àwọn alẹ̀ lóyìnbó lọ ọ̀nàwọ́ kan wọn ní Italy láti Italy ó di èrò France láti France ó di èrò Britain láti Britain Germany Spain Portugal kò tí ẹ̀ ti fi kankan sílẹ̀ nínú ọ̀lẹ̀ àwọn òyìnbó àti kọjá kó débẹ̀ ó tún kó fẹ́ rẹ̀ ó di Amẹ́ríkà wọ́n pa wọ́n pa púpa níbẹ̀ àdáwò yìí sọ sẹ́kọjá ti sọ lamẹ́ríkà eléyìí tó fi ẹ̀sẹ̀lẹ̀ lamẹ́ríkà tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí orílẹ̀-èdè ilé ayé kan sádàwò yìí bá wọn tó wọn eléyìí tó bá amẹ́ríkà ti gbogbo ètò bá ara yòókù lọ. akọ́nàmọ́kọ́mọ́wá bí ọ̀sùnrẹ́lẹ̀ ti ṣe ìgbìnà tó àdáwò yìí tó débẹ̀ ó dé Canada ọ̀fà gbọ̀sọ́dọ̀ wa àwọn amẹ̀kúnnù àwọn Áfíríkà Ọ bẹ̀rẹ̀ láti South Africa ó dé ike ó lọ sí Algeria ó tún ta Nàìjíríà ó ti tọrọ fọkàlẹ orílẹ̀-èdè bíi mẹ́tàlélógójì ni wọ́n lọ ti dé ní ti wà ní báyìí tí oníwá bá wí wọn ń ìbáwí ṣùgbọ́n nǹkan ẹyọ kan eléyìí ká lè ṣe láti fi wá bò fúnra wa òun náà ní ká máa ríra wa sá fúnra wa ká máa dènà ká pété síra wa ká sì sọ́ra fáǹfààrẹ ẹni lọ́wọ́ ká gbìyànjú láti jáde tó ti bá máa fọwọ́ wa pẹ̀lú ti àtomi lóòrèkóòrè nítorí ká má bàa lùgbàdì àárẹ̀ burúkú yìí báyìí àárẹ̀ tó ti gbé. kò sí fojú kání ojú àmì èèyàn ò lè rí láì jẹ́ pa lo àwọn awò tí máa ń kókè tọ́gbẹ́ ó tóbi nínú àti wọn virus àkàràmọ̀kùnrin ó ti ju agbára àwọn alágbára ayé lọ science and technology gbogbo ẹ̀ lọ́gbọ́ mi kò sí níwájú àwọn akọ̀ròyìn ní ọ̀rọ̀ tó ti pé láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kò sí ìtumọ̀ kankan nínú rẹ̀ ju wípé ó ju agbára wa lọ àmọ́ lè tètè má. akramakumullah coronavirus bá ti ṣàpèjúwe fún gbogbo àgbáńlá yé mi ike tí bá ti tán láti mú wa ike máa rọ òjò òkúta lé wa lórí irú èso ṣe fáwọn èèyàn nẹ́bí lóhùn àlẹ́ ìṣẹ̀lẹ̀ kò bùkátà láti tí omi lé wa lórí látòkè àti kalẹ̀ kí omi wa yálé kó mu wa ní gbogbo àyè káyè kọ́ pa wá dá gẹ́gẹ́ bó ti tètè fáwọn èèyàn nẹ́bí lóhùn àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́n bò bùkátà láti ti ibẹ̀ rárá kó fi pa wá gẹ́gẹ́ bó ti tètè pa àwọn kan. nínú àwọn aṣáájú wa àwọn ẹni tó sá àwọn aláyàkókò nàìjí àwọn ẹni tó kọtọ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n tó lọ́wọ́ bá bá ti tán láti fi hàn wá bá a ti ṣe kéré ma àti bá a ti ṣe mọ̀ wá ara wa ń dà wá rí gan òun lè fi pa gbogbo ìtọ́rẹ lójú ọkọjá sísọ oúnjẹ alára pera rẹ lọ́nà oúnjẹ alára lọ́nà ọba lò ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tó ṣe sájú ọ̀pá dànù yàmùyàmù lásán lọ́nà ọba fi kọ́ lórí ibú yàmùyàmù bó ti tó ọba fi kọ́ wọnú imú imú kó kọ́ àlọ́ máa dáná ọpọlọ ikú rẹ̀ ọ̀daràn wa kú dalẹ̀ yakata yakata na náà làwa náà agbele wa ti pọ̀ jù ìjọra lo ti wá ti pọ̀ jù ní ayé wa tá a wà lónìí báyìí rẹ̀ àwọn ti ní ìlọsíwájú ti pé nínú ma ìwádìí gbogbo nǹkan làwọn lè ṣe gbogbo nǹkan làwọn ti mọ̀ nípa rẹ̀ ọmọ èyí wọn ń pèsè bí ìgbà tó fi kó ńlọ́lọ́ ó ń hùwà bí ìgbà tó fi kó ńlọ́dẹ́dà wọ́n mọ̀ wá sẹ́lọ̀ ní oríṣiríṣi ọ̀nà ní àwọn ọ̀nà tó ṣe é gbé àwọn ọ̀dọ́ míì nínú àwọn ọ̀dọ́ tó ti síwájú ọ̀kan nínú àìníyẹ àwọn ẹ̀ṣẹ̀ burúkú táwa ń dá lónìí oní àní wọn dá lọ́nà wọn bá fi pa gbogbo wọn gbogbo ẹ̀ lọ́wọ́ akójọ papọ̀ sọ́wọ́ tiwa lónìí yìí báyìí à ń tẹ̀sí àfúnra à ń tẹ́ àṣẹ ìgbà tó fi pa ń tẹ̀ kọ́dà sẹ́ni kan bá sọ pé káì ìwà burúkú ló wù yí báyìí ní bára rẹ̀ ń bọ̀ gbogbo ló kó bá àwọn àwọn àtẹ̀bàjẹ́ àwọn oníwà burúkú yìí wọ́n tún máa máa pé kìí jẹ́ kí pẹ̀lú àwọn àwọn làwọn lára àwọn àwọn lè wù àbúrúkú tó wù àwọn káwọn ọmọ sani kan ọmọkùnrin ra wọn nítorí pé bọ́bá ti ẹ̀kú bọ́bá bàjẹ́ orí àwọn nìkan iná ní ọmọ òkú náà mọ̀ pé orí òníkan kọ́ ní ọmọ nítorí pé wọ́n tọ́kọ òfìsì náà dẹ́nu láti ṣe ìbẹ́lẹ̀ lẹ́lẹ́ iná mọ́lẹ́nu ní nǹkan kọ́ọ̀ọ́sọ ọlọ́ni ẹgbẹ̀rún òfìsì náà ní ìgbà tó bá dé àwọn alábòsí nìkan kọ́ ní òwò yóò mẹ́ni tí ọmọ yóò mẹ́ni tí ọmọ ẹsẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ìgbà tó ṣe pé inú ilé ayé wa sáwà ń gbé lónìí báyìí ọmọ èèyàn kọ̀ láti pamọ́ làkejì rẹ̀ nípa àbòsí wọ́n fi ọmọ èèyàn wọ́n fi wọ́n rúbọ ló kọ́ pé kí ayé ta wọn kó lè bá a da kó lè bá a mú régbé wọ́n wàá tẹ̀lé ẹlòmíì lẹ́kọ̀ọ́dọ̀ nítorí ìtara tiwọn nígbà tí gbogbo wa sì mà ike bá ti ṣe bẹ́rù bẹ́ẹ̀ náà la bọ́ mà lórúkọ fáńsì science and technology. àìmọye ẹ̀mí ló ń sọnù àìmọye ẹ̀mí ló ń sọnù ogun àìmọye wọn máa fáwọn dá àwọn nǹkan táwọn yìí àwọn àwọn wo ọwọ́ wo ni máa ti kú nígbà tó bá bọ́ sí máa kú dànù bẹ́ẹ̀ lọ́dọọdún pé àwọn tẹ̀sí àwọn eléyìí tá a tẹ́bọ́ mi èèyàn náà lẹ̀ ń pa pàkúpà lórúkọ ayé àwọn akẹ́kọ̀ọ́ science and technology mi wò wọ́n á máa kó mẹ́tẹ̀lé wọ́n wá dà sínú omi tẹ́yìn mu lásán omi tẹ́ wà nílé ayé lórúkọ fáwọn fẹ́ wo iṣẹ́ tí ọ̀sẹ̀ wò lọ́ba dé nu omi yọ̀wọ́ àdúgbò àlùmọ̀ kan kú lọ́dàkùn látàrí omi odò tẹ́ mu táwọn olórí ibú kan ti wá da àwọn àjọ títí nínú tẹ̀bílẹ̀ ayé tá a wà yín náà ni ìnáwó ti sọ pé ẹ má bá ẹ̀ gbọdọ gbọ́dọ̀ bá wọn jà ọkùnrin lè fi ọkùnrin bẹ́ẹ̀ obìnrin lè fẹ́ obìnrin àti pé ọyẹ kí gbogbo òwe òfin orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti pé ọba wọlé á á ti pè níjà á fi hàn yín òun torí pé kan pé sílẹ̀ kọ́ máa ọmọ pẹ́kọ̀ mẹ̀sìnà ṣáájú kó tó di pé kòrónàfáírọ́ọ̀sì yọjú kò pẹ́ rárá sí ìgbà tí kòrónàfáírọ́ọ̀sì rọjú ìtọ́ yọjú. àwọn tó ń pera wọn ní kéè ọkùnrin tí ọkùnrin nílé ayé wọn lọ sí ìpàdé kan ní ìtìlẹ̀ wọn sì pàdé gbogbo ọkùnrin tí ọkùnrin àgbáńlá ayé ní ìtìlẹ̀ àwọn olórí tó wá bọ́ sí òhù lọ ike àwọn nìyẹn àwọn ń sọ fọlọ́ ṣé agbára rẹ̀ ti ẹ̀ka wa ni àwọn ọ̀làlù la hawla wala quwwata illa billah tẹ́fà bẹ́ẹ̀ sọ́mọ̀tà wà náà nù ebi òkè ìpẹ́tà wà náà nù tó ti dá ike tá a lẹ́ni náà tí ọ̀bẹ máa jẹ owó èlé lónìí ọlọ́run ti sọ fún ṣe owó èlé jíjẹ léèwọ̀ tá a lẹ́ni náà lọ bọ́nu rẹ̀ lónìí tẹ́fà oníkálukú jẹ wọ́n fún ọ̀sẹ̀ lánàá oníkálukú tètè ta ní òmùn tẹ́fà ọ̀pọ̀ àìmọye iná lọ́jọ́ pé ó ní nǹkan míì tí tó ń sìn yàtọ̀ sí ọ̀gbọ́n ó ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí ọ̀gbọ́n ó ní nǹkan míì tí ń wárí mú yàtọ̀ sí ọ̀gbọ́n tẹ́bí ọ̀pọ̀ àìmọye wa lónìí alábòsí ni wa alábòsí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa a sì mọ̀ kọ́nà ọba ti àbòsí ti léwọ̀ ṣùgbọ́n kí ló dé tóbi tẹ́ pé gbàtọ́ náà ń ṣe léwọ̀ tá a mọ̀ léwọ̀ gbogbo apáta la tẹ̀ bàjẹ́ arábòsí tẹ lọ̀pọ̀lọpọ̀ ìdí èyí lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀ bàjẹ́ tẹ́bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà gbogbo ńtọ́nà ọba ti lé wọ̀ tó ti pàm papọ̀ ọlọ́run ọba yà lójoojúmọ́ ọlọ́run ní sinú ìwọ ni ebi ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọba ti ṣe ìdìnnà lọ́sẹ̀ kan tí ì ọ̀pọ̀ àìmọye ìlọ́jẹ́ ilé ìdí iná tiẹ̀ ọmọ afa ó máa ń fa àwọn èèyàn lọ ni owó tó bá pa mbẹ iná ní ná iná ní ná lórí ìyàwó àtọ̀mà ebi ọ̀pọ̀ wa iná na ń kó ọlọ́run ọba lójoojúmọ́ dáhùn àti ti yẹ̀yẹ́ tí bá ń kọ òfin ọba fún ọ ọmọ sọ pé ọkọ ni wọ́n bá wì nítorí pé ọlọ́run ọba kú rí wọ ó ti mọ̀ pé nàìjà ló ń dáwọ́ sí nàìjà tó ti sí òfin tí wọ́n máa ń lò ń bẹ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́ ti nítorí tó ń lò láti kó bá tó ó kó fi dẹ́sà gbà láti kó bá tó ó kó àwọn dùnkárì tí ó gbà yín lẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti ṣe tán láti mú yẹn bí ilẹ̀ ti ṣe tẹ̀tọ́ ìfúnmayàn èyàn rí bí sábàmà torí ẹ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa tó dé gbogbo ilé ayé wa dá bí ìgbà tó ti pé gbogbo ẹ̀dá tó wà bẹ̀ ti kú oníkálukú wa àtún lè yọjú síta má kálukú gba kámú agbálẹ́dọ́kù ẹ̀rú ń bà wá nítorí pé kíni wọ́n mẹ́tẹ̀ẹ́tẹ́ bá a bá jáde á rẹ̀ ó ti pé àwa ara wa àwọn àpàdé rẹ̀ àwọn àti ẹ̀ tẹ́ẹ̀ mára ayé gbàgbàgbà ó ti pé àfi kẹ́ ẹ kíra yín lọ́ọ̀kan kẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹlòmíì kan ìgbàwọ́ ni wọ́n jọkọ síra wọn lọ́ọ̀kan wọ́n ti bá wọ́nù àwọn ẹlòmíì ẹsẹ̀ ni wọ́n fi lùsẹ̀ báwọn ti bá wọ́nù la hawla wala quwwata illa billah gbogbo àwọn ẹni tó mọ̀ nípa àtẹ̀wò oníkàlùkù ń sá wọn ò jọ sí tùmá kí ló dé wọ́n níbi tá a ti kẹ́ sànú ẹni tí ń sàárẹ̀ káwọn náà má lọ jẹ́ pàfàrà kásàárẹ̀ ó sì ti ṣẹlẹ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ olùtọ́jú aláàárẹ̀ àwọn náà ti fara gbogbo ayé rẹ̀ kọ́dà ẹlòmíì ti dára sàárè lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn nílé ayé tó fi dáwọn lóyìnbó yẹn tí wọ́n máa bú àwa ẹ̀yìn áfíríkà ẹ̀ ní fasiliti ẹ̀yìn áfíríkà àtàdédé pèyìn láfíríkà aláìlájú olùkó àwọn àtẹ̀tẹ̀rín játọ́ áfíríkà tó abárí áfíríkà náà ní England àríwá áfíríkà náà ní England gbogbo ala tí wọ́n lùgbàdì covid nineteen wọ́n wá tò lọ ní àbáwọ àwọn wọ́ọ̀dù kálukú wá sùn kalẹ̀ lọ ẹ̀ ṣèbí bọ́yá náírà tuta la wà ní ẹ̀ ṣèbí bọ́yá bọ́yá òkè ńlá wà ọlọ́wọ́ bá fi hàn kó ní ọ̀wọ́ ọlọ́wọ́ bá fi hàn bá mi pé tani tani náà tani fi yà rẹ̀ oníkálukú gba kámú oníkálukú gba kámú gbogbo àwọn ọ̀dájú ayé gbogbo àwọn ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fún kankan omi ṣe bẹ̀rẹ̀ sí ní ta lójú wa àtìfẹ́sẹ̀ lẹ́yìn sí ọ́ ah, oh God kí ni jẹ́ bọ́ọ̀lù lẹ́nu ọ̀daràn àwọn náà bá ń pe Allah wọ́n ń pe Allah ẹ̀yin tẹ́ sílẹ̀ ẹ̀fẹ́ máa ti ń jẹ́ Allah torí ẹ̀ ẹ̀rí gbogbo èèyàn náà ẹni tí ọ̀gbà lẹ́rọ̀ gbogbo wọn gbà lélẹ̀ adẹni tó ṣe ike ẹ̀rù ń bà wá ní kálukú wa àmójútó tá a dọ̀ ńlá sí ma orílẹ̀-èdè tó bá san ike àwọn ti ṣèwádìí débi ike àwọn lóògùn rẹ̀ gẹ́gẹ́ Madagascar àwọn láwọn lóògùn rẹ̀ Madagascar àwọn lóògùn rẹ̀ egbòogi kan ọ̀dọ̀ àwọn nìkan ní ti máa wù gbogbo yẹn bá lè bá wa kó.

Mm, àwọn náà lágbo kan táwọn jogún lọ́dọ̀ àwọn bàbá wọn agbó gbogbo ìpè ẹ máa wá ẹlòmíràn máa tún kókò kókò ní ló kọ pé ká má bàa kú iná sáni sá torí pé gbogbo èèyàn fẹ́ kú. àmọ́ ìtaàṣe tàbí ní bá wàhálà pàdé lẹ́yìn ikú ta ló fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ń sá fún ìsìláàmù ẹ̀dá kan wá wá dúró ẹ tó fi kú ni tí ó sì ṣe ìsìláàmù tó tún kú ikú burúkú yìí bóòlù ti fẹ́ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ tó bá di wájú ọlọ́ tó bá di lọ́la gbẹ̀ngà gbìyà. akramakumullah aspirin wọn là gbọ́dọ̀ ló mọ ọjọ́ ti pẹ́ ó tún di nǹkan tuntun ó dà tún bí gbogbo yẹn máa ń kó aspirin mu wọn ní máa tó kun rẹ̀ ní máa tó kun rẹ̀ àbá gbogbo dáa ń ní ẹ bí hankali sọ̀dá sábà bí sallallahu alaihi wa sallam tó ní máa tó kun gbogbo àárẹ̀ bákan náà bí jíńdà

eléyìí ti jẹ́ kékeré pátápátá gbà nínú àdánwò tọ́nà tó ti tẹ́lẹ̀ ayé wò yìí ó kéré púpọ̀ sí àwọn àdánwò àjàkálẹ̀ àrùn tó ti tẹ́lẹ̀ rí nítorí pé tọ́wọ́ àánú àkọọ́lẹ̀ òun náà ní pé àwọn àjàkálẹ̀ àrùn ti tẹ́lẹ̀ ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn tẹ́lẹ̀ kékeré pátápátá gbà ó ní coronavirus ṣùgbọ́n láyé ní wa owó onírú ẹ̀rí ọlọ́run dàpọ̀ mọ́tò já rírú ẹ̀rí ọlọ́run ẹlẹ́dàá wa báwa kásá rẹ̀ kó gbogbo ilé ayé ọlọ́run mẹ́jọ sẹ́kù síbi kàmá àdáwò tó dé tí ò jẹ́ kí rọmọdọ́nà lọ bí rọmọdọ́nà ti dé lọ àdáwò tó dé tí mùsùlùmí ń bá kọ́mọ́sáǹtì lásìkò rọmọdọ́n la hawla wala quwwata illa billah àdáwò tó dé tí mùsùlùmí òró tutù alọ́sẹ̀kìyàmù lẹ́yìn àdáwò tó dé sílẹ̀ lẹ́sìn kọ́dì tó fi lọ mẹ́rin mi lọ́wọ́ lórí gbẹ́ngùn wọ́n ní a máa lọ ọmọ kíláàsì. àdáhùn tó dé tí ọdún ìtúnu Ramadan tó fi wọlé wá bá wa tí mùsùlùmí ọ̀rẹ́ bá fẹ́ yí. wàláhì àdáhùn làní ọlọ́run dákun wọ́n ti darí wẹ̀ ọlọ́run gbogbo bí tọ́ bá kẹ́kù sí wa kápò lẹ̀ wọ́n lọ́n gbogbo ẹni tó ti lùgbàdì ààrẹ tó ti ti bá bẹ̀ kú tọ́jẹ́ mùsùlùmí ọlọ́run bá wa forí jìn wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa ṣe wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tí ara yìí ti mọ̀ ṣíṣe pé òun ti bá tiẹ̀ yìí kò tí ì ṣekú pa ọlọ́run dákun jẹ́ kí wọ́n dìde lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà gbogbo àwọn ará yòókù tó ṣe pé àánú ọlọ́run dákun sọ wa là wa ọlọ́run dákun sọ wa là wa gbà wá ń bẹ̀ mẹ́jà mọ̀ gbà wá ń bẹ̀ mẹ́jà mọ̀ akramakumullah á rí i pé ní àsìkò àdáwò lèèyàn máa ma mùsùlùmí tó tọ́ ní àsìkò àdáwò làwọn mọ̀nàmìkì máa fojú hàn nítorí pé ńgbà tí àdáwò yìí dé á rí ń ti lọ bí oṣù mẹ́ta ó lé lónìí tá a ti fẹsọ̀ láti ojúmọ́ àkáyìn. kò wù kò dùn má wa ọba wa lára mu bí ti wulẹ̀ kéré ma ọjọ́ júmọ̀ ọ̀fẹ́ jọjọ́ júmọ̀ àmà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọn ọ̀fẹ́ dá àyàtọ̀ má yàtọ̀ sí àwọn yòókù eléyìí ńlá fáwọn ẹni tí nì lára wọn àdùnnú ńlá fáwọn àwọn tó ti pé wọn sì náà. àwọn bẹ̀rẹ̀ sí ní dunnú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yàtayọ̀tò lórí ikpe gbogbo àwọn ti dọ́dọ́ gba báyìí ọ̀rọ̀ à mọ́sálásí àlọ́ mọ́sálásí ti wá sópin báyìí òun tún bẹ́ẹ̀ lọ ní yàrá rẹ̀ ọ̀daràn pé kọ́ máa wà bẹ́ẹ̀ kọ́ máa yí padà láéláé wala hawla wala quwwata illa billah ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ó náà ni wọn ọ̀fẹ́ sí wọn ṣeré bí ti wùlé ó kéré ma àwọn ẹni tẹ́ ń pín wọn ráyè láti máa ṣe sọ láti wọn ní jàmá wọn sì ń ṣe ń jàmá àwọn ẹni tó yẹ pé kò sáàyè fún wọn láti ṣe bẹ́ẹ̀ wọn ń ṣe sọ láti wọn nu ilé wọn àwọn àtàwọn ìyàwó wọn jàmá àbáwọn nìkan tí wọn dára wọn rí láyè táyè wọn ti ṣe gbogbo eléyìí lọ bẹ́ẹ̀ láti ṣe àmì pé ìmánì ti bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ kí àdáwò wà bí ìmánì ti wà nítorí pé tí àdáwò bá wà náà ara tọ́nà máa fi kápó lẹ̀ náà ìgbàgbọ́ òdodo kápọ́ lọ́n lọ́n lọ́n ọlọ́run máa fi ká àdáwò lẹ̀. ní àsìkò yìí tí máa wá tí máa wá ó ti pàtó láti tì láti gbà títí dòdò tó ṣe pé kò ṣe máa àánú ti ṣe wá fúnlù àwọn onítàn ẹnu wo olóòfin rojọ́ níwájú ọlọ́run tó bá di lọ́la gbé ìdàgbé yàrá àwáwí wo lóòrì sọ fún ọba rínúròde ní ọjọ́ tí ọlọ́run máa tó àtìrí ẹ̀yà a gbọ́dọ̀ fẹ̀sìn wá gbére gbogbo bó tilẹ̀ wù kí ìṣẹ̀lẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ láyé agbọ́dọ̀ fẹ̀sìn wa rárí ohunkóhun ó lè máa ṣẹlẹ̀ láyìíká wa lórí tó bá burú tó bàjẹ́ lò kọ́ mẹ́mí wa lọ tó bá sì mẹ́mí wa lọ tá a wà lórí ẹ̀ akó oríire nì ṣùgbọ́n tó bá lọ já síbẹ̀ tí wọ́n ti fẹ̀sìn lẹ̀ wọ́n má yóò kó orí ibu ni torí pé òní àwa wí kàtọ́ fẹ́ sọ fún ọ̀gbọ́n pé wọ́n lọ nígbà tí àjàkálẹ̀ àrùn wà ní ìsìn ọmọ mo sì ti fàjàkálẹ̀ àrùn náà kọ́ kí á lọ́sọ̀ kọlọ̀ oríṣi eléyìí ẹ jẹ́ ká kí ìtẹ́sìn wa ẹ jẹ́ amójú tẹ́sìn wa ní gbogbo gbà ẹ mẹ́jẹ̀ afẹ́sìn wa ṣeré ẹ mẹ́jẹ̀ afẹ́sìn wa ráàyè ní àsìkò yìí báyìí á rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ àyè nílé ayé àwọn mùsùlùmí kan wà tó ẹ pé ámànù bí àyè ẹnu lásán ní ìmánì tí wọ́n wà walam tu'min qulubuhum ọkàn wọn ò sí ìgbàgbọ́ wọ́n hàn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé lásìkò àdáwò ti ń ṣẹlẹ̀ ẹnìkan pè láti orílẹ̀-èdè kan ó ní oníbèrè ìbéèrè ó dá lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn báyìí ìgbà tí ìjọba ló ní káwọn ti gbogbo mọ́ṣáláṣí àtàwọn àyè náà tí wọ́n ti ń ṣẹbọ sọ́lọ̀ so àwọn wá àwọn ò lè ti mọ́tíláṣí táwọn àyàfi káwọn agbófinró nǹkan wá kọ́ ara wọn jù làwọn ọlọ́pàá bá sì di pàǹpá wọn bá dé wọn bá mú kodo wọn ní kí lè má mú ọkọ̀ ara rẹ lè má mú ní jẹ ní fọwọ́ sí mọ́tíláṣí láíláí má ti èmi náà pa ìgbà tí bàbá yìí kò wé bó ṣé àwa láwa lọ sí ọlọ́wọ́ sí àwa náà pa. alẹ́ ti kí ni wọ́n lẹ̀ ń lẹ̀ wá sí alẹ́ ti kí ni wọ́n lẹ̀ ń lẹ̀ wá sí gbọ́dọ̀ àti ọ̀rẹ́ ẹ̀ tó lọ́fíìsì wa ẹ̀ tó ń tẹ̀sán tó bá ti mọ́tò láti lẹ̀ sí gbàtí wọ́n ṣe tẹ̀sán ọba ti ṣe di àkókò sọ̀lá ẹnìkan kan pè sọ̀lá sílẹ̀ wọ́n ti pa ọmọ alùpùpù adarapọ̀ máa ń sùn ní wọ́n bá ti sọ̀lá sí lórí mi ẹrú kọ́kọ́ ba gbogbo létí ọlọ́pàá pé ẹ àwọn tó ní ìpìlẹ̀ yìí ẹ̀kẹ́ ìmánì ìmánì pé ìlànà yàtọ̀ sí mùnàbì àwọn tó ní ìpìlẹ̀ yìí láwọn parí kọ́lá ìgbà tí ìmáàmù ti sọ pé òun ò lè fàgádà bùrù sí mọ́tíláàtì kọ́lọ̀ mọ́tì ò náà pa àwọn létí ọlọ́pàá ọ̀ máa ń dọ́ létí o ẹ bá ti mọ́tíláàtì má bẹ́ẹ̀ bá ní ìjẹ́ ọ̀pọ̀lọ̀ síbẹ̀ ọ̀dà kò burú sẹ́yìn ọ̀gbẹ́ láfíríkà àwọn òkúkú gbọ́ lọ́ngbọ́ ògùn wọn gbàgbọ́ torí tó ti mú bàbá lè má mú sọ pé kọ́lọ́ ọ̀gbá ti òun àpà wọ́n mẹ́rin tó ní ọba ti gbá gàdá gbòdo mú lórí ọba ti nǹkan mi ẹ̀rù ti ń bà àwọn òkú bá lọ. tọ́ ọkùnrin yẹn wá ní sí ìyàlẹ́nu ohun àwọn mùnáfìkì bójú pé wọ́n lò wọ́n wá lọ sùn púpọ̀ àwọn ọlọ́pàá pé àwọn èèyàn wọ́n mọ̀ dẹ́kun àwọn ti sọ̀ láàrín. tọ́jú tẹlẹ yìí tẹlẹ káàkiri ó fi hàn pé mùnàfíkì pọ̀ náà àgbàgbèrè àwọn mùsùlùmí ẹnu lásán ni wọ́n fi gbàgbọ́ ìmánì ọ̀dọ́ kan dára ẹ máa rí náà láwọn mẹ́tíláṣí gbogbo ẹnìkan nu yín tẹ̀sán ṣe sọ láti ọ̀dọ̀ sọ fọlọ́pàá àwọn àgbàmọ̀ ṣe sọ láti ń dàrú àwọn àgbàmọ̀ ń pọ̀ ọjọ́ kó lórí ikú lò òun kàn wọ́n kamọ́ fúláàgì ni òun wá wo tí ń ṣẹlẹ̀ tòró lówó ẹ̀kọ́ àtàkàrà tí ń gbà lọ́dọ̀ àwọn àti yà wà lọ sọ̀kan bá wọn tọ́mọ̀ ń kúra wọn jọ ń bẹ̀ wọ́n máa ń ti sọ̀ láti wọ́n mọ̀ gbọ́rọ̀ síjọba lẹ́nu ẹ má gbé mi mọ́ lọ́mú yóò ọlọ́run ti rí ọ lórí ibú ọlọ́run tọ́ ọmọ kò síbi tó lórí ibú fẹ́ sáké tí ò ní hàn wájú ọlọ́ àtúrámà kó mọ̀ wá. ẹ sì rí pé gbogbo àsìkò ẹsìn mọ́sálásí ẹsìn tọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ tọ́ọ̀sì wọn sílẹ̀ náà àbẹ́yìn òrí gbogbo sunday sunday náà wọ́n tún ṣe wọ́n ṣèṣin wọn kò sẹ́sí mùnàfíkì láàrin tiwọn náà gbogbo òṣòòrù wa ló ń sè é àbí ládùúgbò tí yàn yàn ni ariwo burúkú burúkú lóru wọn ò dáhùn èèyàn sùn tó mo rò pé pípàdé ń bẹ ọkọ̀ sára àmú bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni àràmù ẹ má pàdé mọ́tíláṣí nìkan lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn mùnàfíkì olófòfò wọn ẹsẹ̀ sòfòfò tọ́jú àwọn mùnàfíkì olófòfò wọn ẹsẹ̀ sòfòfò sóòrù táwọn mùsùlùmí bá wá láwọn ó sí lọ ìgbà náà lẹ́rọ lórí ikú kan ọmọ lẹ́yìn abdullahi ibn ubay ibn salon olórí ikú àgbà gbogbo òdòdó gbogbo nínú títẹ mùnàfíkì àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn wà kan sí lọ bẹ́ẹ̀ ọba ni èèyàn mélòó náà ní islam tẹ́lẹ̀ náà wa èèyàn mélòó ní ti nǹkan bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn o ronú àlùkìyà wọn ò ronú pàwọn wọn ò ronú ọjọ́ kan báwọn wọn tu àṣírí rẹ ní gbangba àlùkìyà wà tí o síbi tó lórí ikú rẹ ọ̀tà yìí torí tá a bá kú jọ ọmọ láyé náà alẹ́fẹ́ lu ọ pa báàsì fọwọ́ lu ọ alẹ́fẹ́ nípa ti ẹjẹ́ torí tẹ́ ń bá ṣépè fún ọ tẹ́lẹ̀ náà ṣépè fún ọ tẹ́lẹ̀ náà ṣépè fún ọ bẹ́ẹ̀ mọ̀ pé yóò dìdàkudà tọ ọjọ́ bá wọn wá sí ọ ó ní ó inna lillahi wa inna ilaihi raji'un torí rẹ̀ kò sáǹfà nínú ìsìláàmù ojú ayé tí ọ̀bà ti dé mu kò sáǹfààní nínú mọ́kànlá ńkọ ẹnu lásán tí ò ti máa ní lára rẹ̀ kò sí tọ́lọ̀ fẹ́ fi lẹ́yìn sí torí kí ara rẹ̀ lọ ń tàn dànù o lè lọ́rọ̀ o lè rọ́lọ̀ ń tàn jẹ́ torí ẹ̀ bọ́bá kọ́lọ́ wọn bá gbọ́ dúró délé lórí Islam rẹ̀ ìdùnnú mùsùlùmí ni kó wọn máa rọ́lọ̀ ń sin gbogbo gbà kò sì sí dùnú nínú kéèmì nìkan máa dọ́lọ̀ àfi kéèmì pẹ̀lú àwọn ọmọ ìyá mi kájọ ríra wa ìbá bá ńlá dùnú ní bẹ́ẹ̀ olùkẹ́ni tó ọmọ rí ọmọ ẹni tó ọmọ rí tí ọmọ tó ọba lọ bọ́ sínú sòrò kan lé ayé ìmọ̀jò tí ọ tí ìdùnnú bá dé bọ̀ ọ wà pẹ̀lú ẹ̀ ìtumọ̀ Islam tó tí ọba wa sọ pé ìwọ tiẹ̀ olùwá ìfàsẹ́yìn fún Islam nìwọ jẹ́ olùtọ́lọ́ ọkùnrin rẹ̀ rí láti ayé kó dọ̀gbìn dàgbìyà torí de eléyìí ọlọ́run tara yìí ó tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀tara yìí ó fi hàn pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọba gbọ́ ojú ayé lásán wọn ni náà mùsùlùmí kò ọmọ mùsùlùmí. kí nìkan fún ọ látàrí kí ni wọ́n fẹ́ fún ọ látàrí ìwé èké tí wọn náà ní tàmá lọ́wọ́ láti ẹ̀kọ́ pọ̀ títí ọ́ tàmá lọ. torí di báyìí ọlọ́wọ́n bá tara àdánwò yìí báyìí ó tún fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ sí ó fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó ó fi hàn bá a ti gbọ́ lọ́wọ́n bá dúró tó ó tún fi hàn bá a ti fi gbọ́ lọ́wọ́n bá dúró tó wàláhì gbogbo nǹkan yìí lọ́nà tó àkìrì rẹ̀ èsì tó ń bẹ lóde sísìn kò sí ìtàn òtótó ni pé nǹkan kan jẹ́ coronavirus wọ́n sọ yìí a gbọ́dọ̀ rí pé a máa jiyàn rẹ̀ òtótó ni kò sí tàbí ṣùgbọ́n pa rẹ̀ nítorí téèyàn ọmọ pé kò sí ajẹ́ pé kò sẹ́ni kankan lódodo ń ti àwọn èèyàn lódodo ẹni tó ti tó ti tó ti bá a kú wọ́n pọ̀ ṣùgbọ́n lásìkò kan náà ó ṣeéṣe ó jẹ́ pẹ́ lómi wọ́n parọ́ pé ló mú kọ́mọ̀ ọ̀hún ẹlòmíì ọlọ́mọdé àṣeyàn wọ́n pẹ́ yánú ní wọn lọ lọ síbítù wọ́n pẹ̀lú wọn gbọ́ lọ sí wọ́ọ̀dù àwọn kòrónà ni ẹlọ́kùn kọ́ ló mú mi èmi ò kò mú èmi nǹkankan lọ́wọ́ bá ń gbé àdé ẹgbẹ́ kínní ẹni tí kòrónà mú téèyàn mẹ́sàn-án ò lè dá mú sọtẹ́ mi kó kòrónà kọ́ ló mẹ́lẹ̀ yìí torí apátọ́ ń yá báyìí àwọn yẹn ṣubú lọ ó tún yá apáyì àwọn èèyàn tó sọ àní nǹkan kan mẹ́rin inú nìkan ọrùn mi wọn là ti mú ọkọ kòrónà báyìí irú wọn náà ti sáyì kọlọ̀ mọ́tì àti ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọwà ṣùgbọ́n dàbí ìgbà tó lọ ń sànù wa ní àánú kan tí ọ̀sábà sí lágbọn abòmí ìláyé láwàá dúdú dúdú yìí ìsọwọ́ pààyàn rẹ̀ láwùjọ èèyàn dúdú ó kéré púpọ̀ sí ìfọwọ́pàyàn rẹ̀ nírú àwọn Europe nírú Amẹ́ríkà nírú Asia ọlọ́wọ́n bò ní kí ọwọ́jà yóò lágbára láàrin tiwa bí ibo ṣe lágbára lọ́dọ̀ tiwọn. ẹ wo Brazil wọ́n ń sọ pé ní ọjọ́ kan lásán iye èèyàn tó lùgbàdì rẹ̀ bí àná wọ́n ní thirty two thousand people thirty two thousand. Ah, ọlọ́dà kò sáánù wa. wọ́n gbé nàìjíríà ní ìsìn àtẹni tí wọ́n sì mú gbogbo wọn ò sì wọ twenty thousand. wọ́n wá Brazil thirty two thousand people sẹ́mi kékeré ṣeré kọ́lọ̀ ẹlẹ́dàá àbúwá. a sì rí pé nàìjíríà náà ó mú ọmụ ó mú lówó ó mú àwọn tí ń ṣèjọba ó mú àwọn tí ń ṣèjọba lé ọdájú pọ̀ wà torí àwọn nǹkan tó wá ní káwọn èèyàn máa ṣe kó fi wà lábẹ́ àpò ọyẹ káwọn náà mo ti tó ká máa ṣe. alihamudulilayi sùnmi bá ń bọ̀ wá mọ́tíláṣí tẹ́lẹ̀ náà yóò ti sàlùwàlá a ti fọwọ́ wa dáadáa alihamudulilayi a ti mà pípé ẹni tó bá ní tí èèyàn bá súnmọ́ a bó bá wú kó àbọ̀ bá sí ó tẹ̀sẹ̀ kíkọ́ rẹ̀ kíkọ́ tútọ̀ rẹ̀ sí wa lára àbí kun rẹ̀ kọ́ bá wa lára tó ẹjẹ́ á gbìyànjú láti jẹ́ pé à ń fi nǹkan bomú káwọn àfi nǹkan bomú bu ẹnu tọ̀ tábà ti ṣe sọ láti wá tẹ́tà sálámà táwọn rọra fi àlàfo sílẹ̀ láàrin ara wa sọ àmọ́ pé ti sọ láti káwọn fi mítà mẹ́ta mẹ́ta kan lẹ̀ láàrin ọlẹ́yìn ọ̀gbọ́n ọlọ́mọ tábà ti parí sọ láti ẹjẹ́ rọra sùn fúnra wa díẹ̀ díẹ̀ kámọ agbàgbé kíkétí àdánwò bá dé ẹsẹ̀ ló máa ń fà kò sí nǹkan kan tó lè ká kó àti títọrọ àforíjì ọlọ́run bá kó foríjì gbogbo wa ọlọ́run kọ́ bá ká kó lẹ̀ pátápátá أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم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 gbogbo àwọn àdánwò tá a rí gbogbo àwọn àbẹ̀wò tá a rí nínú àpẹẹrẹ pé wa pọ̀ ní ọlọ́run ẹlẹ́dàá wa ó ń fi kínkínní pátápátá gbà bí wa nínú ẹsẹ wa bóyá ọ̀sán kan alára la àbí ntẹ́lómi táwọn ọ̀kọ̀ fún ṣé ìjọ wa ìjọ tó lóore jù ni láti ṣàdédé jẹ́ ìjọ tó lóore jù àbí nítorí kí ọlọ́run ọba. ó sì wá níjọ tí ọmọ pèèyàn lọ sí ìdíkà sí dáadáa tí ọmọ akọ ìbàjẹ́ kọ́ máa là kejì ìgbà tá a bá ti ń ṣiṣẹ́ wa bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ ọlọ́run máa tara bẹ́ẹ̀ yọ máa gbé aburúkú òfin gbogbo àlùmá yọ máa tara bẹ́ẹ̀ yọ máa lé aburúkú òní gbogbo ilé ayé ṣùgbọ́n nígbà táwa bá ti fìdí rẹ́nu ká kùnà láti ṣe ṣe wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kò sí tàbí ṣùgbọ́n pàbùrọ̀ máa ṣẹlẹ̀ àdáwò ńláńlá yọ máa ṣẹlẹ̀ wọ́n ti ti mà igbe nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ẹ̀ṣẹ̀ yìí yóò máa bí àwọn àyà oríṣiríṣi látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àwọn orípa tí ọ̀dà tí ọ̀dà tí ọ̀dà wa náà máa rí bí ká dáwọ́ lé nǹkan kọ́mọ yọrí rere bí ká fojú sùn kan ọjà tó tù bá ń tẹ́ bí kọjá ike gbogbo bí ká fojú oore sí aburú láàmà bá ń bẹ̀ bí ká má mà di ìṣẹ̀lẹ̀ aburú tí ọkàn máa ṣẹlẹ̀ àrégbò àjálù lóríṣiríṣi torí kílẹ̀ yìí ọmọ bá tẹ́lẹ̀ iná ni àwọn olùmọ̀ọ́ni pẹ̀lú Islam iná ti pàkíyèsí lọ sí ti rí pé ká gbìyànjú láti máa ṣe àwọn nǹkan eré ìtòsí pé ọlọ́run máa ń ti torí wọn ó máa ń dáwọ́ sínú dúró ó máa ń mú àwọn aburú kúrò ó máa ń mú kí gbogbo kọjá kọtọ́ kọ́mọ́sẹ̀lẹ̀ sáwọn èèyàn láwùjọ tí wọ́n bá wà nínú àwọn nǹkan wọ̀nyí. eléyìí tó yẹ kí omi pẹ̀lú rẹ̀ ká mójútó bóyá corona virus ń bẹ àbí corona virus ti lọ toró oríṣiríṣi lọ́wọ́ lọ́dọ̀ lọ wa ma ya'lamu junuda rabbika illa hu òṣìṣẹ́ni tó ma iye ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ àti iye oríṣi wọn àbọ̀lọ́wọ́ ọba agbàgbọ́ àjàkálẹ̀ àrùn bá máa fi dáhùn ìyàwó. ọ̀kan nínú àwọn ọmọ ogun ọlọ́ọ̀nà kò sì sí bọ́lọ̀ wọn bó o ti lè ti dààmú àwọn ẹ̀dá rẹ̀ tọba wù ọlọ́run láti dààmú wa ọlọ́run ẹlẹ́dàá kọ́ má dààmú wa nínú àwọn nǹkan tó yẹ ká mójútó jama oní àná pé ká túbà lọ sọ́dọ̀ ọlọ́ ìtúbà oní àná pé èèyàn pẹ̀sẹ̀ kéèyàn wá dojú kọ ọlọ́run ọba ẹlẹ́yà wa kéèyàn máa ṣe tọ́lọ̀ fẹ́ kó dènà kọ́mọ kábàámà lórí ètò ti wáyé gbọ́wọ́ rẹ̀ nínú àìdá àti ẹ̀ṣẹ̀ nítorí pé tí èèyàn bá fi lè túbá ọlọ́run ẹlẹ́dàá wa ó ní bó ti ti lè gbé àdánwò ńláńlá bó ti ti lè gbé yọ síyàn ní ilé ayé bí àti lẹ́yìn ìgbà tí èèyàn bá fi di ayé sílẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ní. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أي الله صفوا عطين يا رومي أي تسيك أتتاين على أتتاين على أتتاين على أنت إذا تراني نكفى أقول وايا قولي على أنت pẹ̀lú ìwà burúkú àwọn ìwà pálapàla rádaràdá tẹ̀ ń wò ẹ má sọ̀rọ̀ ìdínú níbi ìkẹ́ ọlọ ẹ̀yẹ má tọrọ àforíjì torí pé ọlọ́run tó bá fẹ́ foríjì yàn kí ìtàforíjì gbogbo ẹ̀fẹ̀ pátá ni torí pé aláforíjì ọba ti kẹ́yìn ọlọ́run lè dá wa ní ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ wa anna Allaha huwa at-tawwabur rahim tí wọn ọmọ ní bọ́lá ló máa ń gba tuntun bẹ́ẹ̀ yá wọn náà ló sì máa ń gba sàrà àti wọn bá ti àti kó ń lọ bá olùgbà ìlú bá tí ìkẹyìn lẹ́yìn ìgbà tó bá gba tuntun bẹ́ẹ̀ ọlọ́run tó sọ nínú àyà mi wọ́n ni wọ́n wọ́n lẹ́yìn yọ̀kùnrin tó wọ́n tẹ̀ ẹ̀ máa ń àyè bẹ́ẹ̀ wọ́n yà àpò àyè kẹ̀yẹ́ àpò ọlọ́run ló máa ń gba tuntun bá àwọn ẹrú ẹ̀ olóòtú máa ń sàmójú kúrò lórí àwọn aburú tí wọ́n bá lò ẹjẹ́ alùpùpà lọ sọ́dọ̀ lọ èmi fẹ́ túbà ìwọ náà fẹ́ túbà báwo láti ṣe túbà à ń fàgbà mà lórí ta ti ṣe síwájú sí ọ̀dà à ń lè nípinnu apà báàkì ní padà sídìí ẹsẹ̀ mọ́ lọ́wọ́ ọ̀wọ́n bá ń tọ́jú fún wa àmì padà sídìí ẹsẹ̀ mọ́ ẹ̀sẹ̀ á sì jáwọ́ kó bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àní padà títí rẹ̀ tọ́ba á jẹ́ pé ọlọ́run la bá tẹ̀ ó ti tó kíkẹ́ ká gba àwọn àpẹta wí téèyàn bá wá tẹ̀yàn téèyàn fẹ́ túbá á tún fi kà fún un òun náà ní pẹ́ni tá a sẹ́wọ̀n á lọ bá a á jẹ́wọ́ ní tá a ṣe fún un kó forí ní wa tọ́ba forí ní wa ìgbà náà láàrin túbọ̀ ọlọ́run téèyàn bá tẹ̀yàn astaghfirullah wa atubu ilayhi kọ́ran ọlọ́run mo tọrọ àforíjì rẹ mo túbá kọ́ran tó bá gbé yẹn lẹ́sìn ó dìgbà tó bá tó foríjì tí ó bá foríjì yìí ọ̀ràn ìrètí yín jọ pé jàǹdíà torí ẹ̀ sísẹ́lọ̀ ọ̀sẹ̀pẹ̀rẹ̀ níbi kára foríjì rẹ̀ ní wàrà ń tètà ká sẹ́yìn torí ẹ̀ tí yẹn bá sẹ́yìn èèyàn gbọ́dọ̀ wọ́ ọ̀nà láti wá àforíjì lọ́dọ̀ rẹ̀ láyé ń bí kó tó di lọ́la gbẹ̀gbà gbìyàmù tí bàbá ò ní foríjì ọmọ tí ọmọ ò ní foríjì bàbá tí ìyàwó ò ní foríjì ọkọ tọkọ ò ní foríjì ìyàwó tó ní kálukú ọmọ aran kan kápẹ́ ẹnìkan nu wọ́n tẹ̀ wọ́n mú ládàá tiẹ̀ wọ́n fọ̀ wọ́n á jẹ́ kó bá ti súnmọ́ra wa tó àmì sàmójúkúrò fúnra wa bó wà lára àtàkùn ẹnìkan àti sàmójú kúrò fẹ́nìkan jọ gbẹdẹ ìgbìyà. torí ẹ̀la nàbà Muhammad sallallahu alayhi wa sallam lórí sí nǹkan kan máa ń bẹ lọ́dọ̀ yín lónìí tẹ́ẹ̀tì pàbò sí sọ́mọlàkejì yín tẹ́ẹ̀tì sí ọmọlàkejì yín ẹ tètè lọ bọ́kùn rẹ̀ lọ́rùn yín lónìí kó tó di lọ́la gbẹ̀dẹ̀ ìgbìyà. ọjọ́ tí ò ní sí wúrà tí ò ní sí fàdákàtà àfìyànjú àrùn ìfẹsẹ̀ gbélé dáadáa yín ni wọ́n mú ni wọ́n fi tán bí dáadáa yín bá tán wọ́n akó àìdá tiẹ̀ wọ́n akó léyìn lórí ọlọ́run dákun ṣàánú wa nínú ìgbésẹ̀ láti máa gbé jẹ̀mà tó náà ní ká máa tọrọ àforíjì ká máa tọrọ àforíjì títú bá ọ̀tọ̀ títọrọ àforíjì ọ̀tọ̀ ó wà ní sahih Bukhari àti Muslim pàdánù Muhammad sallallahu alaihi wa sallam ó ní idha adnaba 'abdan dhanban faqala tẹ́lu ọlọ́run bá fi lè tẹ̀ ẹ̀sẹ̀ kan tó wá sọ pé ayọ̀rọ̀ ìrì olúwa ẹlẹ́dà mi àdùnnà tòzẹ́mùtẹ̀ntọ́ fẹ́rẹ̀lì mo ti tẹ́ ẹ̀sẹ̀ kan ọlọ́run dàpọ̀ lórí dì mí. pàpà ọlọ́run ọba sọ pé alima abidi annalahu rabban yóò fèrò dẹ́m ẹrú mi mà dájú kó ní olúwa kan tí máa sàkórí ní ẹ̀sẹ̀ wọ̀nyẹ́ ọ̀kọ́dọ̀ bẹ́ẹ̀ ọba tó fi pé ìdí máa fi yà jẹyàn lórí ẹ̀sẹ̀ ọ̀dọ̀ kan kọ́ tulẹ̀ abidi ثم أذن بذنب آخر سيرا بسلمي فقال أي رب سيرني يلوى لنا أذنبت ذنبا آخر وأنا مضت تسميه فمغفره لي تصفرني رسولي فقال رب قلوا لنا وطيك علم عبدي أن له ربا يغفر الذنب ẹrú mi يكون kíkò lẹ́rù kan ó ní لي wọ̀nyẹ́ àkóso bẹ́ẹ̀ títí máa ń bìyà rẹ̀ jẹ́ ni ọ̀dọ̀kọ̀tọ̀ kiri àbù mo ti forí jẹ ẹrú mi o pẹ̀lú yẹn fún alimá ṣá láti òní lọ́kọ́ máa ti tọ́ bá wù ńgbọ̀jẹ́ pé tó bá ti tẹ̀ yọ tọrọ àforíjì tó bá ti tẹ̀ yọ tọrọ àforíjì torí ẹ àgbọ́dọ̀ jẹ́ kí ẹnu sọ̀rọ̀ àforíjì wa kó sinmi o nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ kì ṣe dandan káwọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ tó jẹ́ ike wọ́n mú wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ tá a sẹ̀ tó ẹgbẹ́ àwọn mẹ́rin ní ìsẹ̀yìn làwọn náà ti sẹ́yìn. torí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa tọrọ àforíjì ní gbogbo ìgbà ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ anabi muhammed sallallahu alaihi wasallam sọ nínú hadithi tí imam muslim gbé jáde lẹ́wọ́n lọ́mú tó ti ní ibú tẹ̀sẹ̀ ẹ̀rọ ọlọ́run bí sẹ́yìn bá ثم يستغفرون ثم ما ترى فريجين فيغفر لهم يوسف فريجين torí rẹ̀ à ń sẹ́lọ̀ kéésì kankan tójú òrírí a máa burú ni pé ká sẹ́lọ̀ ká máa tọrọ àforíjì torí rẹ̀ ká máa tọrọ àforíjì gbogbo gbà ká má ṣe kí ẹnu wọ́n dákẹ́ nípa ìtọrọ àforíjì ká sì máa gbìyànjú láti rí i pé báyìí ṣe ń tọrọ àforíjì là ń pẹ̀tẹ̀ nínú àwọn àgbésẹ̀ ọ̀nà ni pé ká má bàa rí àdáwọ̀ ilé ayé ká mi wọ̀ ọ́ má bàa gba àwùjọ wa tó á máa bọ̀ àwọn àwárí àwọn sẹ́lẹ̀lẹ̀ tí máa pa aburú rẹ á máa sẹ́ gbogbo gbà ọlọ́run ẹlẹ́dàá wa ni wà á pè mí sọ̀rọ̀ ẹ̀dá sọ̀rọ̀ fẹ́ yìí nà hàn wọ́n tó lè fẹ́ mi nà lẹ́yìn ìnà àgbẹ̀náàtì yóò dẹ̀rẹ́ mi nà sẹ́yìn ẹ̀ máa gbé sọ láti dúró ní lóru torí pé gbogbo dáadáa ti ṣe ìyí máa pa àbúrú rẹ̀ dáadáa ti ṣe máa pa àbúrú rẹ̀ ẹ jẹ́ káwa náà ká ti dáadáa láti máa pọ́n di àwọn bọ́ọ̀lù táwọn akẹ́ bíbà wọ́n ti bẹ̀rẹ̀ Premier League wọ́n ti bẹ̀rẹ̀ La Liga wọ́n ti bẹ̀rẹ̀ Liga. gbogbo àwọn nọ́ọ̀sẹ̀ táwọn apariwo síbẹ̀ là ń pọ̀ mọ́tíláṣí síbẹ̀ là ń pọ̀ dìkàtì lọ́ọ̀ owó lọ́lọ́ fi wo ẹ̀sùn ti pọ̀ ń bẹ́ẹ̀ bìbà yọkọ̀ ìjókòó lágbàá wá ẹ wá wo mọ́sálásí wọn ìsanwó fún tó wọ ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti pa mọ́sálásí láàrin ọjọ́ ti pẹ́ ẹlòmíì ò forí kalẹ̀ fọ́nà láàrin ọdún kan nígbà mi yọmọ sọ pé diwọ́ ni ọlọ́run kan rí à orí pàwọ̀ jahanna orí pàwọ̀ jahanna akramakumullah àwọn dáadáa téèyàn bá ṣe Ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́ bá mójú tó sọ̀lá wá jù mára àrùn lójoojúmọ́ tẹ́sí júmọ́ láti júmọ́ àtàtí júmọ́ àtàn sọ̀láàtù ọ̀ranyàn sí sọ̀láàtù ọ̀ranyàn mi Ramadan àtàtí Ramadan mi Ọlọ́run máa fi pa gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láàrin wọn rẹ̀ lópin ìgbà tẹ́ bá ti dènà táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn dáadáa wọn náà ní ká máa ṣàdúà ká máa ṣàdúà àlágbára kankan àlágbára kankan wàláì ntọ́ba wù ọlọ́run láti ti wá sí lórí ìwádìí ẹjẹ àmà ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa bẹ́ lọ èèyàn ní máa bẹ́ lọ kọ́ máa rá bàbà níwájú ọlọ kó sì máa bẹ́ lọ tọkàntọkàn sí máa dáàbò ọgbà mi kọ́ máa jẹnu lásán àti bẹ́ lọ kọ́ máa jẹnu lásán àti bẹ́ lọ bí ẹni tí ń fa tẹ̀síbà sí fún gbọ́ kútùbà ọ̀hún fa tẹ̀síbà ń gbọ́ kútùbà ọkàn mélòó lọ́wọ́ àti ọgbà yàrá ẹ̀rí pé ẹ̀sán jẹ́ ti wọ́ mi ẹni tí ọba ṣàdúrà wà á máa ṣe tọkàtọkà kò ní jẹ́ pẹ́nu lásán ló ń mì ètè ló ń gbà ahọ́n ló ń mì àmọ́ kò sí nǹkan kan lọ ọkàn rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kì í gba àdúrà tó bá jáde látọkàn afọnukọra wọn ní kí ni túmọ̀ ọkàn afọnukọra oní àlẹni tí ń fẹnu ṣàdúrà ṣàdúrà yẹn ọ̀dọ́kàn rẹ̀ táwọn bá ń ta àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ẹlẹ́dàá wa yọ káwá sọ̀rọ̀ apáǹpá àwọn èèyàn ti yẹ̀yẹ́ ẹni tágbà wò bá bá onú òní lè ròyìn bó ti bá wọn á ń bọ̀ síbọ̀ sí àwọn ẹni tá a máa ti yẹ̀yẹ́ ẹni pé ńgbà tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wa à ń àwọn orílẹ̀-èdè tó ti kọ́kọ́ wọn olùgbàgbọ́ òdodo fi ẹnìkan kan ṣe yẹ kódà kó ṣe kí káfíìrì ló mú àjàkálẹ̀ àrùn oníṣẹ́ ìyàtọ̀ láàrin mùsùlùmí àti káfíìrì kò sẹ́ni tí ó lè torí rẹ̀ sámọ̀ fọmọ làkejì wa ṣe yẹ̀yẹ́ àdúrà ọlọ́run kakó ńlẹ̀ kéésì lẹ mùsùlùmí lásán lẹ́ẹ̀mọ́ sẹ́kún kọ́ kakó gbogbo ilé ayé torí bo ni mùsùlùmí ò kò síbi tí mùsùlùmí ò sí kódà kó ṣe kó káfíìrì náà ni wọ́n ń kúkú àwọ̀wọ̀ ni wọ́n ń àánú gbọ́dọ̀ sí gbogbo èèyàn ọlọ́run ẹlẹ́dàá akọ́bá kakó lẹ̀ torí di eléyìí kárántí nínú ìjọsìn tọ́lọ́run bá tún ti pa láti ìtọ́lọ́run máa fi tóyàn kúrò nínú gbogbo bùkátà tayé àti kàkìyàmù bóyá kòrónà wà àbí òsì kòrónà láti wa anabi wa Muhammad sallallahu alaihi torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn ti láti wa yìí. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم أذهب أن البأس وأذهب أن الوباء وأذهب أن البلد وأذهب عنا الزلازل والنقم اللهم أنت القادر لا حول ولا قوة إلا بك وأنت على كل شيء قدير احفظنا اللهم من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمالنا ومن فوقنا ونعوذ بعظمتك أن نغتال من تحتنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله